anybody wey dey go against dem wey be say dem dey talk down on dem wey be say dem dey monitor their mistake e say god go put all of them into shame e say yoruba oduduwa no going back na im be oduduwa e say yoruba people must go on their own dem must start nothing go nothing go make them. nothing go make him and his, uh, his agitators to give up on oduduwa e say because this oduduwa matter na he start am He say e fit don dey for long time but when this oduduwa matter start to dey go round wey be say dem start to dey tok about am na when e come I say yoruba people must stand on their own He say a lot of people stand for say eh, dem wan changes for nigeria say dem believe in one nigeria na when e start to dey come outside na im some other agitators yoruba agitators come dey join am say okay o oh, na oduduwa nation na im dem want sunday gboo dey let us dey understand say any government wey be say e collect contract for im hand or government don ever give am money wey be say one country betray oduduwa make di government make e come outside make e come confront her talk am e say a lot of people dey collect money from government wey be say dem come dey attack dem wey be oduduwa and these people dey be yoruba people e say the only person wey believe in believe in god he know say with god he go fit collect dis oduduwa say everything go dey possible He say but any people, wey be say any any in the hear say a lot of people dey talk say in dey collect money from government in dey collect money eh, all this thing wey dey fight na pdp dey fight for He say no dey fight for anybody for any. But wetin dey fight for now na in dey fight for oduduwa nation He say e no dey fight for any nigerian party wetin dey fight for now na Oduduwa nation na him stand for him stand for him, him own people because he say na him people na him dey fight for which he want make Oduduwa people make dem collect their Oduduwa he say that one na him dey after. say the one the rest wey be say people dey talk against am dey try to use something to take rub him name to take bring am down he say all those one e no possible him own wetin in dey reason now na how yoruba people go take collect their oduduwa my people make i leave una make una watch the video make una hear wetin sunday gboo talk about people wey be say dem dey go against oduduwa People wey be say dem feel say in collect money from nigerian government my people, my people make i leave una make una watch the video make una let me know wetin i think for the comment section my people ọlọ́run rínú mi pé èmi ń ṣe tinútinú mi ni lórí mò ń ṣiṣẹ́ yorùbá yẹn tinútinú mi kì í ṣe pé mo wó kan bẹ̀ mi ń wá kankan bẹ̀ ju pé orúkọ mi wà nù wé tán àwọn tí wọ́n ń pera wọn pé àwọn lálágbára yìí àwọn làwọn lóògùn àwọn làwọn lágbára àwọn lè jà yìí àwọn ń ṣe torí owó ni gbogbo ẹni mo fi sọ gbogbo wọn ti gbowó gbowó gbowó nà ó àwọn ò lè bọ́ ta kí sọ pé tí n bá gbowó lọ́wọ́ ẹnìkan rí báyìí kó rí fún mi èmi lè ṣe pé àwa lẹ́fídẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ tó ń fi gbowó kiri èmi ò ní dàgbọ́ ẹnì kankan so ọbẹ̀ tà kẹ́lẹ̀ kan sùn kan ronú ara kan mọ̀ ọ̀rọ̀ kan fẹ́ sọ jáde ọ̀rọ̀ tó máa sọ jáde sórí íńtánẹ́ẹ̀tì kan mọ̀ ẹntatẹ́nà ni mí èmi lọ́lọ́run fún bí mo ṣe ẹntatẹ́nà arúgbó tí mo ẹntatẹ́nà àgbàlagbà yẹn. ẹntatẹ́nà mi yẹn òun ni màá fi gba yorùbá kò lọ́wọ́ no going back ni àwa ti àwa lọ́lọ́run fún. òfin lórí kí n máa dẹ́sẹ̀ ń ṣe tó yà á lè jà tó jẹ́ pé àgbá òfìfo ni wáyé tá à ń pariwo yìí ariwo àgbá òfìfo wà yẹn sẹ́ òun làwọn òfin gbé yorùbá ìṣọ̀kan ọmọ ọ̀dọ́ àti ẹ̀yìn. àwa lè sọ̀rọ̀ bá a ṣe ń sọ tá à ń pariwo àgbọn òfìfo yẹn káwọn náà bọ̀ tàrú ẹ̀ káwọn náà tíra ẹ̀ torí pé tí wọ́n bá tíra ẹ̀ owó tí wọ́n àwọn àwọn ará bí olóṣèlú ti fi ti gbé fún wọn tẹ́lẹ̀ wọ́n béèrè lọ wọn ariwo àgbọn òfìfo tá à ń pa káàkiri yìí táwọn bá ṣe rú ẹ̀ ìjọba ó béèrè owó tó ti fún wọn tí wọ́n ti gbà káàkiri lọ́wọ́ wọn kó bẹ́ẹ̀ kan sọ àwa lẹ́nu àti sọ wọ́n ti dẹ́ dòdò wọn gbọ́dọ̀ sọ gbogbo gbogbo ariwo tó ń pa yẹn wọ́n kàn bú lásán ẹgbẹ́ ni wọ́n fi ń sọ gbogbo bá àwọn ṣe rálì kiri gbogbo ilẹ̀ Yorùbá kiri yẹn káwọn rẹ̀ dán rẹ̀ wò ariwo àgbà òfìfo Ọlọ́run tó ní wá tó ní mi tó lẹ̀mí mi lọ́dọ̀ ọmọ pé ariwo mi yẹn àgbà òfìfo yẹn ọmọ àgbẹ̀ Yorùbá délẹ̀ lérí. ṣebí e, ebi ebi tẹ́lẹ̀ ebi ebi ni sọsọ ni gbogbo wọn náà fẹ́ àwọn asọpọ afọ yorùbá nìsan torí pé yorùbá nìsan lọ́lọ́run fẹ́ òun lẹlẹ fẹ́ àwọn ọdẹ ní bọ àwọn amáhàṣe wà yìí àwọn ò ní ra màálù síbi kankan láti fi bọ ẹnì kankan àwa máa bọ ọlọ́run tó ní wa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa ọlọ́run tó ní wa mọ̀ wá orí wa wọn ló sì rán wa jáde tó padà lẹ́yìn wa ó sì ti gbọ́ ọlọ́run tó ní wa yẹn ó ti gbọ́ ohun tá a wí àwọn oníkà ti bọ ẹnì kankan torí pé iṣẹ́ tá à ń ṣe yìí mùsùlùmí lọ́pọ̀ rẹpẹtẹ yìí àwọn kristian pọ̀ rẹpẹtẹ táà ní kí mùsùlùmí mọ́ lọ ṣe tutù ni táà ní kí wòlí mọ́ lọ pẹ́ bọ́ ni àjọ pé ọlọ́run papọ̀ ni torí pé ọlọ́run ló lẹ́bọ lónìí gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run táwa ń pè yẹn sẹ́ òun ni ó ti àwa lẹ́yìn délẹ̀ lérí táwa. ìṣọ̀kan ọmọ Odua TV. tí ń ronú kú sí wa tí ń ronú pé ká yóò kí wọ́n mú wa kíjọba mu wa lọ́rùn tá à ń ṣe yìí àwọn ni a yóò mú. ẹni tó bá ní kíjọba mu wa níjọba mú ìjọba ò ní mú àwa ìjọba nàìjíríà mọ̀ pé àwa ń béèrè right àdèjẹjẹkújẹ lọ́dọ̀ àwọn àwọn ò tó bẹ́ẹ̀ àwọn ọmọ dọ́gbọ́n ọ̀rọ̀ tá a bá sọ làwọn ọmọ fọ́lò fọ́lò fọ́lò làwọn ọmọ ṣe. gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ pé ànígbàlẹ̀ Yorùbá tó tínú bá ń bí ẹni tínú bá ń bí tí ọgbàfẹ́ ń tọ́lọ́run fún tọ́bálà ànígbàlẹ̀ Yorùbá ní sẹ́yìn iṣẹ́ àgbàlẹ̀ yẹn. gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ bá a ṣe wà yìí ẹ̀ńtàtẹ́nà là wa Kini wa ẹ̀ńtàtẹ́nà a ẹ̀ńtàtẹ́nà ọmọ Yorùbá ẹgbẹ́ wa láti sí wọn létí àwọn ọ̀dẹ̀gbẹ́ olóò olóṣèlú kankan gbogbo ẹnu mo fi ń sọ olóṣèlú ìdẹ̀gbà kọ́ńtà lọ́wọ́ olóṣèlú kankan olóṣèlú ti máa gba kọ́ńtà lọ́wọ́ ẹ̀rí tí ó sọ jáde kò ní jèrè ọmọ tó bí mi ò gba kọ́ńtíráàtì lọ́wọ́ olóṣèlú kankan gbogbo ẹnu mo fi sọ ó sọ pẹ̀lú gbogbo ẹnu mi bẹ́ẹ̀ mi ò gba kọ́ńtíráàtì lọ́wọ́ olóṣèlú kankan mi ò dẹ̀ pé olóṣèlú kankan tẹ̀ pé kí n lọ kẹlẹ̀ kú tàbí kí n kọ́mọ́tò lọ bá nípa ẹ̀ fún mi lọ́wọ́ kò ṣẹlẹ̀ rí ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ láyé láti bìrẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ táwọn jọ ń ṣe wàhálà yìí dẹ̀ ní sọ pé kẹ́nìkan kan dáwó fún mi pé ẹ̀yin tàbí mo pẹ́ nìkan kan kọ́ bá dáwó torí pé ohun tí mò ń ṣe ohun tí mò ń ṣe ń bí ọlọ́run ló ní wa òun lọ́rẹ́ wa ọmọ dura tv. àdàní sẹbọ sí. olúwa jésù ní ngbà tí ìwọ bá ń gbàdúrà ó ní má jẹ́ kí ẹni tó ń bẹnu yàrá ń bí ọmọ tó ń ṣe ń bí ó ní bàbá rẹ̀ tó ọmọ tó ń fẹ́ ní kọ̀kọ̀ ó ní ó sì fọ́ bàbá wa ó dẹ̀ mọ tá a fẹ́ ní kọ̀kọ̀ ó dẹ̀ mọ pé tá a fẹ́ ní kọ̀kọ̀ ní Yorùbá Ọlọ́run tó ni wá mọ̀ pé ohun tá a fẹ́ ní kọ̀kọ̀ ní Yorùbá wọ́n dẹ̀ ti ṣe fún wa gbogbo wọn náà tẹ́lẹ̀ tẹ́rù ń bà ẹ̀rọ ti ń jáde àwa ẹ̀ńtátẹ́nẹ̀ yẹn lọ́lọ́run dẹ̀ lò báwọn náà fi sọ̀rọ̀ àwa ẹ̀ńtátẹ́nẹ̀ yìí lọ́lọ́run lò báwọn fi sọ̀rọ̀ ọmọ Yorùbá ni mí mọ̀dẹ̀mọ̀rọ̀ gbọ́ ọ̀dẹ̀ yé mi ẹni tí ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ni kò sọ̀ra láti sọ̀rọ̀ sí mi ọtí ọba sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sí mi àgbàlagbà tí ọba bẹ̀rù àti sọ̀rọ̀ sọmọdé ọmọdé lòdì sọ̀rọ̀ sí bẹ̀rù àti sọ̀rọ̀ sí mi. wọ́n sọ fún ọ wípé àgbàlagbà ni ẹ o à ń pọ́n ọ lé ni mo máa ní tí mo jù lọ mo máa tí mo jù lọ ọlọ́kẹ́ dá ọlọ́mọ Yorùbá tó nírẹ̀lẹ̀ pé ká pọ́n yẹn lé amẹni tó jù wá lọ amẹni tá a jù lọ wọ́tá bá gbà pọ́nlé fún ọ pé àgbàlagbà ni ẹ dúró nípò àgbà yẹn gbogbo ọ̀rọ̀ tẹ bá fẹ́ sọ lé nìṣẹ́ kí n fi gbéra mi ga kí n fi pàtàkì ara mi àwa ni Ọlọ́run fún kódà kó jẹ́ pé àná ni mo bẹ̀rẹ̀ Thirty billion. láti bí ọ̀ndẹ̀ yìí ìbà fọlọ́n tó nemi ìbà fún gbogbo àwọn àgbàlagbà ìbà fún bàbá wa ọlábànjí abẹ bàbá wa adébànjí abẹ bànjí akíntóye ìbà fún bàbá wa pòfẹsọ ayọ̀ adébànjọ àwọn bàbá dáadáa nìyẹn kọmọdé ìbà fún gbogbo ọba tí ń bẹ nílẹ̀ yorùbá pátápátá ìbà ṣẹ orí pé àṣìbá wọn tí a bá fi tí wọ́n ṣe nǹkan tá à ń ṣe kò ní ṣe kò ní ṣe déédéé a dẹ̀ rí pé mo rí pé gbogbo àwọn bàbá yìí látìgbà tí wọ́n ti rí pé wọ́n ti bí mi pé Sunday kìlọ̀ fẹ́ gan hmm. wọ́n sọ pé Yorùbá nìṣẹ́ gbogbo wọn ti dìde lórí Yorùbá nìṣẹ́ pátápátá hmm. ìwọ́n tó bá jókòó nu yàrá tó ń ké àgbà mi lé mi ẹni tó rò òun lómi inú yẹn ó ṣe fíìmù ni ó ṣe fíìmù àgbà tiwa gẹ́ lómi inú tuntun wọn lọ kí tí àgbà tiwa tágbà tiwọn náà tí àgbà tiwa àgbà tiwọn tó lómi inú yẹn tó ń rìn dì yẹn tó ń ṣe pẹ̀lú náà yẹn sọ̀rọ̀ yẹn. báàlè kọ́mọ bínú tiwa onígbà wo bínú wọn táwọn náà àjọ ń ṣe pọ̀ náà ni táwọn náà gbé àgbà omi wọn yẹn kọ́ pé kó síta wọ́n dúró bá ṣe ń dúró yẹn àwọn ọmọ ìtọ́lọ̀ ń fún. ó jura wọn náà